الحمد لله أخبر بأنه لا دين عنده يقبله من أحد سوى الإسلام ويقول سبحانه إن الدين عند الله الإسلام ويقول سبحانه ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وبارك على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد لنتي أدبكم الله سبحانه وتعالى أن يغفر الله إسلام ẹ̀sìn owóró kan tọ́lọ́run máa gbà lọ́wọ́ gbogbo ayé ni ìsìláàmù kìí ṣẹ̀sìn tó yẹ kéèyàn máa sápamọ́ fún wọ́n bá pèèyàn ní mùsùlùmí. irú ohun yòówù tí ọba lè máa ṣẹlẹ̀ láwùjọ tó jẹ́ sọ lẹ́nu àwọn mùsùlùmí gbogbo káàkiri orílẹ̀-èdè nàìjíríà. ọba dẹ́dà ní inna ad-dina 'inda Allah al-Islam ẹ̀sìn yọ̀kan lọ́dọ̀ Allah náà ní islam ọmọ nìyẹn kò táwọn yẹ kọ́ yìí islam ìsìn ẹni tó bá tún lọ wá ẹ̀sìn ní ìyàtọ̀ sí islamu lẹ́sìn ọlọ́run ìfọ̀lá yìí yóò kún bẹ̀rẹ̀ bí àlégbà lọ́wọ́ ẹ̀ wọ́n fún wa fi àti ọ̀sìn ní nǹkan ọ̀sìn. tọ́ba ní yóò gbéjà lè yá mọ́ ń tọ̀ máa kókó ìgbà ìdọ́lá ẹ̀sìn islamu tawil asàlámù fil islam àlàáfíà wà ní islamu. irú yìí tó ń ṣẹlẹ̀ láwùjọ tó fẹ́ jẹ́ súnú ẹbú fún mùsùlùmí ẹ má jẹ́ aṣọ pé ẹ̀sìn pààyàn-pààyàn ẹ̀sìn tí ń dákọ́bà òlélẹ̀ tí ń dápayàálẹ̀ òun ní islamu akọ́kọ́ ohun tí ó fi yé wa yí pé àlàáfíà wà nínú islamu òun ni pé al-islamu dínú salam ẹ̀sìn àlàáfíà ní islamu kájọ́ kọ́kọ́ lọ yíwa ibadallah al-islam shari'atu salam islamu dáa wà lórí èyí òfin àlàáfíà ni ló fi jẹ́ títí tá a bá lọ wo ohun tó pè ní ṣẹ̀ríyà àti àwọn mọ̀kan sí ìdùnhà kí ni ìdí pàtàkì tọ́lọ́run fi mú àwọn òfin ẹ̀sìn wá tó yàtọ̀ sí aṣọ káṣọ táwọn èèyàn ti dáwọ́ ṣẹ̀ríyà láwùjọ wa àgbàdàlá àwọn èèyàn ti wẹ̀rù fẹ́ òfin ṣẹ̀ríyà láwùjọ kódà nílẹ̀ Yorùbá ń bí báyìí aṣọ burúkú ni wọ́n dá fún ṣẹ̀ríyà tí wọ́n bá sọ̀rọ̀ ṣẹ̀rí àbáyìí ọ̀rọ̀ ìjìyà lásán tó fi sọ́gbé ṣẹ̀rí àyè yìí wọ́n tó kó sínú kẹnu ọjọ́ ìjìyà lásán ìjìyà ń bẹ̀ ní fẹ́ni tó bá ṣẹ̀ níbi tí wọ́n sí lòfin ọlọ́run káwẹ́wẹ́ ìjànáàbà káwẹ́ gẹn kásè mọ́tótó kágbé kánná ká ń ṣe kínú ká gẹ́rùn wa tó bá kún àwádá bá máa ń gẹ kíyàn fáwọn abẹ́ àwọn tó lónìí ṣe tọrọ kíyàn kírun kó gbáwẹ̀ àti ìsá àwọn ọmọ ìyá yín tó wà bẹ́ẹ̀ ní mọ́síkà ní ìsinmi tí ń jẹ́ islam hajj islam kẹnu bó láti fẹ́yàwó kílé kò lórí ẹ̀ afẹ́kọrẹ nílẹ̀ tẹ̀rí àní bó láti kọrẹ nílẹ̀ sí lọ́dọ̀ ọkùnrin ló ti fẹ́ wá ní sí lọ́dọ̀ obìnrin ló ti fẹ́ wá ní bóò ní ìlànà tààtọ̀ ẹwà dúró ohun tí Islam kò sínú ọdá afẹ́ jẹun káfọwọ́ ọ̀tún jẹun kẹrí àdé àgbádọ́lá káfọwọ́ kó tó di bá jẹun tó wá bá dọ̀tí kẹrí àdé gbogbo ìgbà tí ìgbà táwọn ẹ̀bá fẹ́ sọ̀rọ̀ kẹrí à ọmọ kan bá fi ọgbọ́ ọyẹ mú wá ká dá kẹrí à fún wọ́n ti wò pé jìyà lásán ni kódà táwọn yẹn bí esi gbọ́ kí ní ìdájọ́ kẹrí àwọn ìfẹ́ wọ́n bẹ orí àgbádọ́lá ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ni òfin rẹ̀ òfin àlàáfíà ni ló fi jẹ́ sí ìsìláàmù òun gẹ́ wá láti di gbólóhùn tó pè ní sàlám ọ̀là àlàáfíà àwọn mùmí nígẹ́ ikọ̀ wọn ni muslimun khalilu rahman ibrahim alayhi salam ọlọ́run wúrò wá ń pa rẹ̀ bó pè wá ní mùsùlùmí millata abikum ibrahim huwa sammakumul muslimina min qabl ẹ̀sìn bàbá yín tí ṣe Ibrahim òun ló fi pè yín ní mùsùlùmí tipẹ́tipẹ́ wọ́n fi hádà liyakuna ar-rasulu shahidan alaykum nítorí ká nábi lè jẹ́rìí lẹ́yìn lórí wa takunu shuhada'a 'ala an-nas kẹ́yìn náà lè jẹ́rìí gbàmù ló fi jáde pé kí àwọn mùsùlùmí láyé assalamu alaykum kódà nẹ́bí sọlá àsálá tó súnmọ́ ohun tí èèyàn fi ń sórí ire ní ìyìn alẹ́ àti níjọ́ gbẹ̀ndà kìyàmà gbólóhùn assalamu alaikum assalamu alaikum tá a bá fẹ́ kíra òun là á fi kíra wa ìrún la tún kí tẹ́yì a tún parí a parí ẹ̀ pẹ̀lú assalamu alaikum bá a ti parí ẹ̀ a sì sọ̀tún a sì sófin kódà alukọ̀rání sọ̀kalẹ̀ lóru kan ṣoṣo gbogbo òru ní pátá ọba dẹ́dà pé ní sàlámù ìyẹn sọ́tò kọjọ́ ìbádọ́lá tàbá tó wà lójẹ́ ńlẹ́ ńkọ́ gbólóhùn sàlámù yìí náà wọ́n máa fi kí wa paríparí rẹ̀ ìwọ̀n tá ń retí tá a bá ṣe gbogbo ohun tí Islam mú wá nínú òfin àtúnretí dárù sàlá ilé ọlá ti ṣe àlùsẹ́mà èyí tó fún àfún ni pé ọlọ́run gẹ̀ẹ́gẹ̀ ọba àlàáfíà àlàáfíà yìí a gbọ́dọ̀ máa gbé sínú ìròrí wa inú wa wa inú ọ̀rọ̀ wa inú ìṣe wa bóò òṣèlú sí dàrúdàpọ̀ ayé alìmùsùlùmù ní àìbádọ́lá ẹ̀yẹ rúsùn ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì tí ó fi clear sí wa wípé àní islam ẹ̀sìn àlàáfíà ni o asàlámù máa lè islam asàlámù máa asàlám bóò láti jẹ́ ní ọlà pẹ̀lú ọlọ́wọ́ ọba ọba ọlà ní ọba àlàáfíà inú tí islam mú wa nìyẹn bóò láti ọlọ́run ló yan àwọn ẹni rẹ̀ ó ti jókun pàtẹ́ nínú òkun bàbá àfẹ́rí fọ̀kàn balẹ̀ pẹ̀lú payín kékeré tí ń bá wa yé ní orílẹ̀-èdè nàìjíríà káàkiri ń sìn àríwá la fi ń gbọ́ délẹ̀ ó ti dọ́dọ̀ wà báyìí ajíyàn gbé wọ́n bẹ́yàn lórí wọ́n pààyàn wọ́n gbéyàn sá lọ láwọn oríṣiríṣi ó ti wọlé yorùbá inú ọ̀nà ẹ̀dá àfi ń òun ni ká lo àṣàlámù mọ́ àṣàlámù Allah tabaraka wa ta'ala ká ṣe ọlà pẹ̀lú ọlọ́run ọba ọba ọlà tí ó tá gbàlérò pẹ̀lú ẹ̀mẹ́ ní àtàwọ̀fì ìmọ̀ ọlọ́run lọ́kan èyí tó ṣe pọ́ mọ́ pẹ́ gẹ́gẹ́ táà ní dáǹkẹ́ mí pọ̀ mọ́jọsìn dáǹsì bọ́bá dẹ́dà sọ̀hánà ọlọ́run ọba ròyìn àwọn ẹni rẹ̀ pé alladhina amanu wa lam yalbisu imanahum bighulm àwọn tí wọ́n bá nígbàgbọ́ wọn wá dáàbò sí mọ́ ìgbàgbọ́ wọn àbòsí náà ní ṣòrè ẹ̀bọ̀ ọlọ́run nìkan wọ́n ń pè wọn pẹ̀lú omi ọlọ́run nìkan wọ́n sí wọn òsìn ẹlòmí ọlọ́run nìkan wọ́n páyà wọn páyà ẹlòmí ọlọ́run nìkan wọ́n rẹ̀kẹ̀ wọn rẹ̀kẹ̀ ẹlòmí ọlọ́run nìkan wọ́n pẹ̀rẹ̀ fún ọ̀pẹ̀rẹ̀ fẹ́lòmí ọkẹ́ tó lè dáfẹ́ sí lè ìpẹ̀rẹ̀ léyà ọlọ́run nìkan wọ́n pẹ̀rẹ̀ fún ìtorí polisi ẹran la lè pa a lè pẹ̀rẹ̀ a lè tàpàtà a lè pa léyà bá ti fẹ́ báyìí ìyẹn lè pẹ̀rẹ̀ àfikọ́ ìyẹn lè pẹ̀rẹ̀ ìyàwó ọba ti yàtọ̀ sáwọn ẹran dáńsọ a lè pẹ̀rẹ̀ fálejò tẹ́nìkẹ́ bá dé àà ah, ló ní ìdíkọ̀ jẹ̀jẹ́ lẹ́ ah, àà nítorí ọ̀rọ̀ tá nẹ́bí sọ̀lá àtàlásọ pé láàánà lọ́hù mọ̀nzábà àlẹ́gbẹ̀lá ibi dẹ́dẹ́ ọlọ́run ìgbójìnà sí kí ọlọ́run ó máa jẹ́ ti ẹni yóò tọ́ bá pẹ́ran fún nǹkan ní yàtọ̀ sí Allah ọlọ́run ní àwọn tó nígbàgbọ́ tí wọ́n wá dá àbò sí ẹbọ níjẹ́ bẹ́ẹ̀ wọ́n dápọ̀ wọn gbàgbọ́ wọn ọlọ́run ní òlá ìkàlá fòmùlì ẹmọ àwọn ẹni ìfàyàbalẹ̀ máa jẹ́ sí wọn ìbádọ́lá asáyì sí fàyàbalẹ̀ mọ́ àrùn nǹkan mọ̀pọ̀ mẹ́sìn ọlọ́run ọba nífà ká padà sí ibi ìsìn lọ́wọ́n ọba pọ̀ngẹ́dẹ́ ọba dẹ́dà sọ fáwọn Quraysh tó pẹ̀lú yá àbúdó rọ́bà hadha al-bayt kí wọ́n ya sin ẹlẹ́dà tó nílé alladhi at'amahum min ju' èyí tó fi pé ń fún wọn jẹ́ ńgbà ká sọ pé ìdẹ̀ra fọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala fún wa ọba dẹ́dà ó mú àpẹẹrẹ àwọn ẹnìkan wá wọ́dọ́rọ̀bọ́lọ́hù mọ́sàlá kọ́ríyàtà kánà ti àmìnẹta mọ̀sùmá iná yá sí ha rízùkú àrọ́gàdà rìn kún lè mọ̀káì ọlọ́run má pẹ̀ẹ́rẹ àwọn ìlú kéréje kan wá wọ́n fọkàn balẹ̀ kò sí fàyín kéké àrísìkí wà ń gbogbo ayé dẹ́dà ṣe fún ọ yìí wọ́n òdúgbẹ́ ń parẹ̀ fa àzákọ̀ àwòlọ́hù libasa al-ju'i wal ọlọ́run la wá dá sóòjì àti báyà ẹni ló fi sí pa wá ebi yìí pọ̀ gbogbo ẹni tí ń ṣiṣẹ́ bí aláìsí náà ló ṣe rí ẹ̀rí wọ̀lùkọ́ọ̀fù ìpáyà àtẹni olówó àtẹni tí olówó nígbà wọn bá jí ẹ̀gbẹ́ táwọn fámílì ọmọ àwò kí wọ́n dúngbó èèyàn wọ́n sàràjọ náà ni ohun tí wọ́n bá ní kí ló sì fa léyìí sí pàyà fi dé tó fi dé ìchéǹjì ìdẹ̀rọ ọlọ́run ọba tó ká sọ pẹ́ lórí ẹ̀ kí èèyàn má wàá dùn pẹ́ lórí ẹ̀ ayọ̀ al-muslimuna ibadallah èèyàn ló sin ọlọ́run ọba ìwà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ọba àlàáfíà wọn ni ká sọ̀rọ̀ sọlọ́run lẹ́nu ká má ṣe ìyapa ká má yapa ọlọ́run ọba sùhánà nítorí gbogbo ẹni yóò tọ́ bá yapa ọlọ́run ọlọ́run ó bínú sí o díẹ̀ kíkì ìkílẹ̀ yìí tá ń rí ọba dẹ́dà ni ayọ̀ lẹ́bí na ámànù tẹkùnlọ́hà wàzárù mọ̀ bá ti yàmì náà rírà ẹ̀dẹ̀rọ ọlọ́run ìhùn tọ́ bá kù lọ́wọ́ inú èlé ẹ̀wọ́ bí lè ṣe pọ̀ ń sìn rẹpẹtẹ

kí máa ń fa ìbínú ọlọ́run tàbá yàfà ọlọ́run ọba sọ̀hánà ọba ọlá ẹ̀yà mùsùlùmí náà ìlú àtàlọ́ assalamu ma'annam bó láti àlàáfíà bó láti lò pẹ̀lú ẹ̀mí wa a lò àlàáfíà pẹ̀lú ẹ̀mí wa pẹ̀lú pé ogun tí ó bá ba ìṣẹ̀mí ayé wa jẹ́ káti ìdánù inú tó lè bà ìṣẹ̀mí ayé wa jẹ́ ìbádàlá alhassan wà ń bẹ ẹ̀gàn ẹ̀gàn wà o kódà wọ́n lọ́wọ́ àlọ́ àkọọ́lẹ̀ yìí pé ẹgbẹ̀mí ìyá olè hasanẹ́sí kama ta'kulu an-naru al-hasaba ẹ̀gbẹ̀rẹ̀ a máa jẹ dáadáa gẹ́gẹ́ bí iná ṣe máa jẹ gíì sẹ́pẹ̀ kí ni wọ́n pè ní al-hasadu ibadallah òun wal-ghibta ìyẹn ni afáàtọ̀lẹ́gbọ̀n tó di gbẹ́gbà wá ìwà látọ̀dà nẹ́bí sọ̀lá àlọ́sọ́lá ilẹ̀ àhásádá ilẹ̀ àfẹ́sìnẹ́ta yìí kò sí ohun jíjẹ kìí sẹ́gìn àti níbi ohun méjì ájúwọ́ ẹni tó nímọ̀ tí ń lò dáadáa ọlọ́run pé mi náà mọ̀ kí rẹ̀ wá tọ̀nà tí ó fi nímọ̀ ájúwọ́ ẹni tó lówó tí náwó yẹn dáadáa sí ọlọ́run má gbowó lọ́wọ́ ẹ̀ fún mi náà lówó irú eléyìí ti ṣẹ̀dá àfẹ́ wa ṣùgbọ́n lágbájá ti dáadáa ń ṣẹlẹ̀ sí kọ́ ṣẹlẹ̀ sí mọ́ àgbọ́dọ̀ ṣe àwà lálàáfíà pẹ̀lú ẹ̀mí wa nìyẹn ká sọ́ra fún àlẹ́kẹ̀ẹ́sì wọ̀lẹ̀ àjáwà wọ́n bá gọ́dọ́ tó dájú lè wà lálàáfíà pẹ̀lú ẹ̀mí wa nìyẹn ẹlòmí ní ilé yàrá tó ń ṣe yìí ó ti yẹ̀yẹ̀ lójì ní ìṣọdún kẹta ni jẹ́ kí ló dé ọ̀rọ̀ ayé lọ́dọ̀ àwọn pọ̀ kìí sọ̀rọ̀ ẹ̀sìn wọn ọ̀rọ̀ ayé lásán lásán ni ọlọ́run ò ní fi mọ́ ó sì wà ní àkọọ́lẹ̀ fẹ́ ní ọbẹ̀ ní ọmọ ìyá rẹ̀ lódì fọdún kan ẹ̀ẹ́kà sáfìdámìhì bí ẹni pọ́ dẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ èyàn ti èyàn yẹn lódì kẹ́ni ẹ́ ti ní fílì jọmẹ́ta péré ni lẹ́yìn jọmẹ́ta ẹni ọba ọkọ̀ sálámà ló lóore ẹ̀yọ́ mùsùlùmí ní àìbádọ́lá ẹ̀yàn rúsí ọlọ́run bó láti wà lálàáfíà pẹ̀lẹ́ mi wá òun ní kẹ́mi wá ńlá ó sì gbé tọ́lọ́run ní kẹ́ni ọmọ àṣẹ ọba dẹ́dà sí ìròyìn ẹni tí ẹ̀mí rẹ̀ bá là òun ní orí kẹ́ يوم لا ينفع مال ولا بنون إلا من الله بقلب سليم lọ́jọ́ tó jáde pé dúkìá ọmọ òní wúlò àfẹ́ntọ́ bá bá ọlọ́run pẹ̀lú ẹ̀mí tọ́lá ẹ̀mí tọ́lá yóò wáyé pẹ̀lú al-iman ẹ̀mí tọ́lá yóò wáyé pẹ̀lú al-ihsan ayé al-muslimun ibadallah ọlá yìí assalamu ma'al mu'minin táwa dẹ́ bá ti lo àlàáfíà pẹ̀lẹ́mì ara wa afúgbọ́ wa jọ wà lálàáfíà pẹ̀láwọn mùmínì òdodo pẹ̀lú kábàjọsù tó dọ́dọ̀ wọ́n ní òdíṣẹ́ ọlọ́run sọ pé alimuslimu máa ń tẹ́lẹ̀ alimuslimu náà ní lítàdì ìwọ̀yẹ́sì mùsùlùmí gidi òun lẹ́n tó ti páwọn mùsùlùmí là kó níbi ahó rẹ̀ ọ̀fà fún rẹ̀ sọ̀sọ̀kúsọ̀ ìsọkúsọ̀ pọ̀jàmá ẹlòmí ó sì bá tèèyàn jẹ́ báyìí èèyàn oníwádìí gan bí wọ́n ti máa ló tọ̀hún lóko àìlò àlàáfíà pẹ̀láwọn onígbàgbọ́ òdodo ìyàn ìdájọ́ ẹlòmí pọ́wọ́ bá tèèyàn jẹ́ ààrẹ náà ni fóòtáwò yẹn ń tẹ́ sí yóò sì kọ ìkọkúkọ síbẹ̀ tí ó fi bá ti yẹ jẹ́ táwọn yẹn bá rí yẹn kọ́dà wọ́n máa ẹni tí ọba lókùn kẹ́ nílẹ̀ yẹn pé ọ̀dà bí tó bá ti yẹ jẹ́ ní eléyìí ṣèṣe sí mùsùlùmí òdodo àgbàdàlá ìwà lálàáfẹ́ pẹ̀lú àwọn ọmọ mi ní òdodo inú nǹkan tó bá dẹ́dà fẹ́ mi tíṣẹ̀rí àfẹ́ mi ayọ́ alìmùsùlùmí náà ìbádọ́lá ẹ̀yìn ọlọ́sìn ọlọ́run a tún wà ní asìsàlámù máa gáìrì mùsùlùmí kìí sáwà mùsùlùmí nìkan láàmà àti dáadáa àní ìsìlámù ẹ̀sìn àlàáfíà ni a wà ní àlàáfíà pẹ̀lú àwọn tí èso mùsùlùmí tó bá jẹ́ káfìrí sí káfìrí ìjẹni àbí tọba dẹ́dà títí kìfìrí rẹ̀ ìfìrí ọlọ́run yìí kódà kí èèyàn jẹ̀bi ikú ẹni tí ó pa ni aláṣẹ aláṣẹ tó wà nípò tí aláṣẹ nàìjíríà wa bọ́lá ahmed tinubu ọlọ́run ṣàtúnṣe wa ṣàtúnṣe wọn bá darí wọn lórí dáadáa aláṣẹ tó wà nípò aláṣẹ ẹni àkọ́kọ́ ní Ọ̀yọ́ state níbà yìí aláṣẹ ẹ̀mí tí wọ́n bá tún gbágbára fún bóyá ní ìsẹ́yìn lógún gọ́fẹ̀ẹ́ àwọn òyìn ni wọ́n lágbára gbogbo kọ̀lẹ́tọ̀ kájẹ́jẹ́ mùsùlùmí lẹ̀ àti pẹ̀lú kanú mẹ́ta aṣẹ́wó abilékọ tí ó ti láya tó ti lọ́kọ èyí ò tó lè jẹ́ tí wọ́n lọ ṣàgbèrè tí wọ́n jẹ́ mùsùlùmí ta ni ó fún wọn ní jìyà yẹn tí wọ́n bá fẹ́ pa wọn àwọn aláṣẹ ta wí yẹn kìí ṣe fáwà sí alákòjọ láàárọ̀ fẹ́ ọyá ẹja pa wọn kódà ẹni tó pààyè àwọn àfihàn gbọ́dọ̀ kójọ tó yẹ yápa ibi láwọn yẹn tún ṣe ìdàrẹ́ láwùjọ wa tá a bá rí ẹnìkẹ́ tó ti pé ìgbóná kọlù bí àwọn ìyá arúgbó tó ti dàgbà ó di ìjìnlẹ̀ aláàbò pọ̀ mọ́ tí ń ṣe mọ́ ìgbóná wá rọ́lù ọba sọ pé òun lòun pa ẹni tó ti kú láti 50 years kódà rọmọ kan lọ́dọ̀ àwọn tó ń karókẹ́yà tó ti pa ẹni tó ti kú láti 50 years ọmọ yóò sì ti pé 20 years nígbà yìí àwọn ajóòkò ó di pàpà ìgbòkò káfí fọ́ lórí ibù kéyẹ̀kẹ́ di páyẹ̀ báyìí ó yìnyẹ̀ níbọn tí wọ́n bá fi pa aláṣẹ bí ọpa àbẹ́ni táláṣẹ bá bu agbára fún kì í ṣe bá àfin lákòjọ kódà báwọn kẹ bá kójọ lóòótọ́ dẹ́mùhú lẹ́rù màṣùmọ̀ tí wọ́n bá pa ẹjọ́ yí àwọn èèyàn pé Islam ẹ̀sìn aláṣẹ àrí ẹ àlẹ́bí gbé kọ́ra sọ́wọ́ tó mú dà sọ́wọ́ òsì tọ́ọ̀ bá ti gba Islam ọba gba Islam ọya gba Kùránì ọgbà Islam ọya ìdá orí rẹ̀ kò sí ohun tọ́jọ́ gbogbo àwọn ilẹ̀ ogun tó ti ṣẹlọ́ sọ láàṣà láti wọn ti lọ jagun yìí tó gun lọ́bẹ̀rẹ̀ ẹgbà Islam àṣẹ ọ̀dà ìyá gbà lóyìn agbára dẹ̀ ti wà àwọn aláàmà mójútó ìtọ́rẹ́ ní ọba sí Islam yóò sàwọn èèyàn darí tí wọ́n bá tún láwọn ọgbà ọ̀dà ẹ̀mà sí ìsàtọ́lẹ̀ wọ́n láwọn òfin kan ìgbà yẹn ni wọ́n máa ń fúnra wọn lálùkára ní pé ọyẹ ìyá sọ jíjà gbogbogbò òun náà sì ní yìí àlàáfíà náà ni wọ́n bá tún dọ̀hún ní wọn gbọdọ̀ bẹ̀rẹ̀ ìjà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tún tún kí níyẹn sọ fẹ́ràn pọ́mọdé tí ọba sì rẹ gba báyìí ó lè má ti mọ nǹkan tó ń ṣe bó ṣe tóbi tó wọ́n tún kí níyẹn sọ pé kí ní ká wíńjẹ ló ń kọ́ wọn bá wá ẹ̀ ayọ́ àlùmùsùlùmí náà ìbá á wà lálàáfíà pẹ̀lú àwọn ẹbí èsè mùsùlùmí tó lè jẹ́ ya wa tó lè jẹ́ fámílì wa asma bíntu abi bakr radiyallahu anha ọsọ fún ànábì sallallahu alaihi wasallam ó ní mami òun nídìí òun ẹlẹ́bọ̀dẹ̀ ní bóò ní kí n ti ṣe àà òjíjọ́ ọlọ́run ní sí ilé ẹ̀kọ́ mọ̀ lọ́wọ́ aládùúgbò yín ni wọ́n èèyàn bí yín ni wọ́n tẹ́ bá jọ wà aládùúgbò ọkọ̀ ẹ̀sánù àdúgbò tó ṣe fún tẹ́jọ ń gbàdúgbò ẹ wo bí Islam ṣe dáa tó ẹlẹ́bọ ọjẹ́ fámílì ẹ̀ ẹlẹ́bọ ni ó máa fún ní hakul kọrọ̀bà ẹ̀tọ́ pé fámílì ẹ̀ tó bá wá jẹ́ aládùúgbò kò dẹ̀ sí lọ́wọ́ báyìí wá fún ní ẹ̀tọ́ aládùúgbò bí Islam dáadé nìyẹn á wà lálàáfíà pẹ̀láńfíà ṣe mùsùlùmí ọba dẹ́dà sọ fún wáyé pé láyé ní hákùnmọ́lọ́ọ̀fún ọlọ́run ọ̀kọ̀ fún yẹn onígbàgbọ́ òdodo ọ̀kọ̀ fún yín nípa àwọn ẹni tó ṣe yí pé anìlẹ́bí náà lámìyọkọ̀ tìlókùn fìdíìn wọ lámìyọkọ̀ ìjókòó mi ìyá ọlọ́run ò ní ẹ má dáadáa sí wọn wọ́n bá ní ìbẹ̀ wọ́n tó kò ilé ìsìn ọlọ́wọ̀n ọ̀dẹ̀ ní kẹ́ má ṣe dọ́gba pẹ̀lú wọn ẹlòmí ọlọ́ jí owó kèfèrí wọ́n ní kí ló dé ní owó kèfèrí ẹ̀dá kò sówó rẹ̀ àdọ́gbọ́n jalè ní èdè kèfèrí ló lówó ẹ̀rí ọlọ́wọ̀n ò ní ẹ má ṣe dọ́gba pẹ̀lú wọn inna Allaha yuhibbul muqsitin àmẹ́nitọ́lọ̀ ń pọ̀ fún yín òun ni pé kẹ má ṣe dáadáa sí tẹ́yìn náà kọjú fáǹkó dà wọ́n dábàá kọjú fáǹkó dà wọ́n gbogbo eléyìí àbí aláṣẹ ni ó ti wà tí ó bá ti di ìjà ìgbẹ́ ọ̀yá ẹ̀ta níbọn ẹ̀gẹ́ kìíní kan ẹ̀ẹ́sàdí nǹkan aláṣẹ ni ó mú wa ọ̀ kì sàwà kan làákàn kójọ láàrin ara wa ayọ́ ni mùsùlùmí náà ibadallah islam ẹ̀sìn àlàáfíà ni ó kódà assalamu ma'al qawl àlàáfíà tó wà nípa ìsìláàmù pẹ̀lú gbogbo ayé dáńlò gbogbo orílẹ̀ dáńlò lábẹ́ àlàáfíà àgbọ̀dọ̀ pàfẹ́fẹ́ jẹ́ kí wọ́n kẹ́kẹ́ wò sùn nísìnyí ọlọ́yà gbẹ́ síbi táwọn èèyàn ti ń gbatẹ́gùn àbójú ọ̀nà àbákọjá àti ibi táwọn èèyàn ń kó sí láti lọ bomi mú kọ́dọ̀ jíjẹ́ ọlọ́run sọ pé ìtẹ́kùn ìmọ̀lá ìnà sàlàṣà ọkà síbẹ̀ ẹ̀páyà àwọn téèyàn fi jẹ èpè téèyàn bá ṣèkẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta òun ni àlìjẹ́rọ̀ kíyàn lọ yàgbẹ́ síbi abẹ́ ìbòjì ọ̀kọ̀rí àti sọ̀rí kíbi táwọn èèyàn tí wọ́n ń tọ̀ kọjá ọmọ wáàrí àti ibi táwọn èèyàn máa ń kó sí láti máa lọ bomi mu ayé alùmùsùlùmí náà ibadallah ìyẹn ló fà á ní kọ́ ìdà kẹsàn pé la dọ́rọ̀rọ̀ wà ládìrọ̀rọ̀ gbogbo ayé Islam àwọn gbọ́dọ̀ mọ̀ pé mọ̀ làdọ́rọ̀ wà làdìrọ̀rọ̀ òfin ni ó gbọ́dọ̀ níyàn lára kódà ó tún gbọ́dọ̀ níra rẹ lára ẹwà láṣà tó wà ní Islam ó gbọ́dọ̀ kó nira báyìí ó tún gbọ́dọ̀ níra lára ẹlòmí ọdẹ lọ mú kólókóló ọdún ló dé láǹsìn báyìí ní sí subhanallah ẹlòmí ọba tó mú kólókóló <laughs> ọjà ẹran bá yóò fi kólókóló sí la ilaha tẹ́ẹ̀ bá wá rí yóò ní <laughs> ẹgbẹ́ lòun nira ohun ah! ọdún láǹzè iṣẹ́ ọlọ́run lẹ̀mí rẹ̀ ọgbọ̀dọ̀ bá jẹ́ wọ̀ látàkọ̀ tó ló àwùfúnsakù ìnàlọ́ha káàdìdìkù rahima ẹgbọ́rọ̀ para yí nítorí pọ́lọ́run bá tún ya láàánú fún yín púpọ̀ jù tó bá lálàáfíà kódà òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àtàlásù kò sínú àwọn ṣọ́àbù ìmán òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlẹ́sọ̀lá mọ́nà ìmán bídẹ̀ ọ̀hún ọ̀sìn tó náà ṣọ́ọ̀dá tàbádíká fún ìmán ó fún 63 to 69 àti 73 to 79 fa àìláha yìí tó ga jù mẹ́ kọlù láìláha ìlàlá gbónú láìláha ìlàlá wà àdìmẹ́ha tó tábìlì pálá èyí tó tún kéré mẹ́ òun ni ìmọ́sọ̀tò ẹ̀dà àdísọ́rí ìfì káwọn yẹn fi wà lálàáfíà orí gbóngbòjì tó lè fèyàn sùdá ọmùfò ìgò lè fèyàn sùdá ọmùfò kòtò kan wà ọ̀sẹ́ tí ó kò sí ọ̀fẹ́ dálẹ́fẹ̀ ojú ẹ máa wọ bá dẹ́dà sùn ha náà ẹni tó bá fojú fún kìíní ní tí ọba padà ṣubú lè jó ní oṣù ní ìjọba wáyà àwọn yẹn lè fi kọjá tí wọ́n ti lé ní one thousand tí ọba padà dé báyìí òun gẹ́gẹ́ ní òkò rẹ̀ ayé alùsùlùmọ́ náà ìbádọ́lá ìjọba sọ pé wal haya shu'batun nínú ìmán àti kéfìjì òun náà tún jẹ́ kan lára ìmán aláṣẹ ọwọ́ gbogbo ayé àríwọ́n tẹ́lẹ̀ kẹtẹ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá wọ́n rìnrìn àjò pẹ̀lú àwọn sàhábà sàdédé làwọn sàbé dáná síbi tí ah òjíṣẹ́ ọlọ́run bá ń tẹ́lẹ̀ ni àwọn kòkòrò yìí ń ah ọ̀sẹ́ni tí máa ń fi ìyá náà jẹ́ àwọn ọdá àbàjẹ́ gbọ́dọ̀ mọ̀ pé mùsùlùmí wà láyé ń bẹ láwùjọ aṣàánú wọn a ní sí wọ́n yẹ́mẹ́yẹ́mẹ́ kódà kó jẹ́ ìdápa àwọn ẹ̀rẹ́ látún fẹ́ fàyé ó wà ń bẹ tánil sọ́lá inna Allaha kataba al-ihsana ala kulli shay gbogbo gbogbo lọ́lọ́run ti àmọ̀ pé mùsùlùmí lọ́fẹ́ tẹ́lẹ̀ kódà nínú ṣẹ̀ríà lọ́dọ̀ àwọn ẹnìkúnyà tí èèyàn bá gbé ẹran báyìí tó gbé ìjá adáàsọ fáwọn èèyàn gbé èèyàn tí ó gbé ìwé ẹ̀já tí ó fi tẹ́gbẹ́ kan wà ìsìláàmù bàrí omi àdá gbogbo àwọn mùsùlùmí ẹja kéde fáwọn èèyàn wípé ìsìláàmù ó ṣe kí ni wọ́n bọ́ pábọ́sẹ̀ kó lú eléyìí kí ló ń tọ̀ wọ́n ọba àṣẹ hátà akọ́jẹ̀ bí ikú ọwọ́ nínú òwe láwọn ni nínú aburú ẹ̀sà wà mẹ́ wọ́n ní lágbájá wá pa ọ ní ọlọ́run ti gbọ́ èwo lọ fẹ́ mú mẹ́ fẹ́ ká gbé orí rẹ̀ sùkùsùkù báyìí ká gbórí sẹ́gbẹ̀ẹ́ kan àti ká ta ọ nímọ̀ ẹni yóò sọ fún òun mú mọ́ torí lè kẹ́rẹ́ ẹ̀sọ́ bá ti tà ń mọ̀ báyìí lọ́wọ́ kan ẹ̀mí ọ̀bọ̀ ni aláṣẹ Islam nìyẹn ẹran gẹ́gẹ́ tá a lẹ́tọ́ àti pa kódà ní séèkì ní káwọn yẹn sọ fún ànábì pé ọ pàṣẹ pé kán dúdú yẹn ọ̀sẹ̀ lẹ́rìí hátà máa hásọ̀lá fi gásọ̀ àti bàdì ìkùn àìzọ̀ láwọn ẹni tó wà ọ̀dálẹ̀ tí wọ́n jẹ̀bi ikú fún òdúnbù wọn ìwà bí burú tó ṣe pé nínú òfin gan bá ṣe wà ní orílẹ̀-èdè wa yìí àwọn ilẹ̀ kẹfì wà tí wọ́n ti yọ lálùkáwàdé àti Nàìjíríà wọ́n wá jàmbá inú òfin ayé gan tí wọ́n pa àwọn tọ̀hún tó ti dẹ̀ ìdúgbò wáyé sábà wá dúngbò ẹran ní kájú dáadáa báyìí pé ìta pa ni bọ́yá fẹ́ tà mọ́ mọ́yà ti lọ sọ́rọ́ aláàlè ní ká jẹ ọ̀yà ká pa àwọn náà dáadáa àlùyọ̀hẹ́jà àhájọkùn ṣàfúrátá aláì ìsìlámù àlàáfíà yìí tí kálukú lọ pọ́n bẹ̀rẹ̀ àlùyọ̀rì ìdẹ̀bí àṣà tó bá sì dùn ẹ̀ tán báyìí kò fi òsìn ni àtàwọn ẹrẹgbẹ́ àwọn dábàá jẹ́ wọ́n tún gbọ́dọ̀ máa ní fílì pé mùsùlùmí ń bẹ láwùjọ lọ àlàáfíà yìí ẹja lọ́gbọ́n rẹ̀ káàkiri ayé ká sọ ọlọ́rọ̀ ká wù ú níwà kó hẹ̀ nínú mọ̀lẹ́bí kó hẹ̀ ládùúgbò kó hẹ̀ nílùú kó hẹ̀ ní gbogbo àwùjọ tá a bá wà níbi iṣẹ́ àtàkọ́ hẹ̀ lọ́dọ̀ àwọn tí ó ṣe mùsùlùmí kí ní àà ah! mọ̀ pé Islam ẹ̀sìn àlàáfíà yìí àwọn ẹni tó ń ṣe wọ́n ṣe yẹn kàńdá nínú rẹ̀ sí ni pé pé báwọn ẹlẹ́sìn mi rẹ̀ àwọn náà ní kàńdá nínú tọ̀dọ̀ tí wọ́n àwọn kàńdá tọ̀dọ̀ tí wá lélẹ́sìn èèyàn lè mórí bọ́ wọ́n ṣe mùsùlùmí lẹ́nu ẹ̀ bóòlò ti lè sọ bẹ́ẹ̀ fún wọ́n ṣùgbọ́n wọ́n ṣe ibi tó ti nù bí wáyé islam dẹ̀ bọ́ fábáṣẹ́ kó nú ẹ̀ jẹ̀rí mọ̀kẹ̀bíyà ẹ̀tẹ̀ níláàdì àmì ọlọ́run ọba subhanahu wa ta'ala ajífọ́lọ́ yíwa ìbádọ́lá ìyàwó ẹ̀wí títà rẹ̀ yàwó ìyàwó Àlìyàwó yàwó l'ájì l'ájìbá. Òun ni ọjọ́ ájì ẹgbẹ́ tó lè jùlọ. Lè á fi hì àwọ́bù yìí. Orúkẹ́ bẹ̀rẹ̀ àwọ́nù ìyẹ́ ìjúkò. Wọ̀tọ̀wà. Bẹ́ẹ̀ ni wọ́n sọ tọ̀wà. Yùkọ́lù láhù tọ̀wà fún ìfàdọ̀. Wọ́n kẹ́lù tọ̀wà fún ìfàdọ̀. Tó mọ̀ fi hì náà. والحلق لذلك يقال لهذا اليوم يوم الحج الأكبر وهو يوم العيد بالنسبة لنا نحن في غير مكة الذين موجودون في غير مكة بعد أداء صلاتنا هذه نضحي وهذا من العبادة التي في وسع من كان له ساعة أن يضحي وإذا ضحينا هذه الأضاحي نقسمها ثلاثة قسما للأكل وقسم للصدقة قسم للادخار ولنا بعد هذا اليوم ثلاثة أيام يقال له أيام التشريق ويقول صلى الله عليه وسلم أيام التشريق على محمد صلى الله عليه وسلم أيام أكل وشرب وذكر لله عباد الله بدعنا الذكر يعني التكبير بعد فجر الأمس ولا نزال بعد كل صلاة حتى مساء يوم السبت وهو قولنا اللهم أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ونسأله نسأله تبارك وتعالى أن يتقبل منا هذه العبادة وأن يمن علينا نعمة الأمن في دارين ونسأله سبحانه وتعالى أن يصلح أمراءنا لأن صلاحهم صلاح العباد والبلاد ونسأله سبحانه وتعالى أن يختار لنا من هو خير ونسأله ونقول اللهم ولي أمورنا خيارنا ولا تول أمورنا شرارنا يا رب العالمين يا أرحم الراحمين اللهم تقبل منا ومنكم صالح الأعمال ونسأله أن يعيد علينا هذه الأعياد بالعافية والسلام كل عام وأنتم بخير سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستكبرك وأصل إليك